ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا يقوم لورانيك كارين هو ان إني يا ينايك آني اول امبا ان هو رجل أول من إلاك وطن تارسون أنا كنت مولي صلى الله عليه وسلم آن آه، هجرة ومكة مدينة lọ́tọ̀ ìwé ìwé ìwé náà ké ààrí òwú rẹ̀ náà ẹnu wáwó náà ẹ̀rọ 2014 àtọ́rẹ̀ 2016 ẹ̀ inú oníṣẹ́ àwẹ̀ anáwẹ̀ asọ̀rọ̀kọ̀wá 8 yẹni ọ̀tọ̀ ẹ̀ẹ́wó ìtù ẹ̀ẹ́wó sílẹ̀ ìsìnkọ́ ma ní ìtọ́nà ìkọ́ mẹ́kọ̀rọ̀ tí ń

tẹlẹfọ Olódùmarè subhanahu wa ta'ala aki allah yani umar subhanahu wa ta'ala ay khalisatun yani lillah yani umuni ay khalisatun da kona man bi ma'ana an yastaqima al-abd ana wita orihi oje wa an yazama sirat allah al-mustaqim da man tawon zi uzumu yana kai ono yuzana jirin ono yuzana kawaran muhlisan bi zalika amọ̀rọ̀ lèlá yẹni ọ̀yìn máa ń dá ìkàrẹ̀ ọ̀yìn jọna jà mọ́kànlẹ̀sàn bizalik mọ́nìbọ́ sincerely wọ́n máa purify àwọn wọ́n máa ní yẹwọ́n yí ọdọ̀ mọ́rin ala. ọ̀hálà tọ́ọ̀lìbàn bí ìsàwábí ọ̀rẹ̀dá dákọ̀ ẹ̀yọ́ mọ́ náà mẹ́ tọ́ọ̀lìbàn ti na láti fọ́nà lọ́ọ̀tà alẹ́múnà náà bàrá kẹ wà máa omeru ilẹ̀ lè àbòdò lọ́wọ́ mọ́ lè fi ìnà láhùdín ọmọdún náà wọ̀tà ara ọkẹ ẹ̀yìn sí mọ́dà náírà ẹ̀yìn sọ́kà kàlẹ̀ nẹ́mẹ̀ ilẹ̀ àákẹ lè àbòdò lọ́wọ́ àákẹ ní èkó mọ́rífọ́ náà wọ̀tà ara ẹ̀yà ẹ̀tọ́ náà àgbà ìkàlẹ̀

unwavering. Dake fagudu wa tawakkal alayhi wa hekomori ona subhanahu wa ta'ala da konure sa Quran. Azadat iyyaka na'budu wa mawlana wa ta'ala awlayakan wa iyyaka nasta'inu yani ogugo omori ona subhanahu wa ta'ala onire si ni oye kan ya Quran. Ana nule ke onto musala ala salat

ṣètọ́nà ààrẹ kawataman alẹ́rẹ́ ìwọ́sowọ́sọ tẹ sọdọ́rì náà wọ́n kúrò ìjọba ìkórè wọ́n kọ́nà fún ọlọ́ta ẹ̀hẹ́n ọ̀dọ́ orí graduate ọ̀nà ọ̀nà tó toyota avenza náà wọn ẹ̀hẹ́n ọ̀tá adam sí toyota camry lé ẹ̀wọ̀ wọ́n èrè hàn wọ́n kò ní wọ́n kò ní vespa. Ah, ah. àmì jẹ́ ọmọ ẹni mọ́ ní Amma in India, there Dobe is like I want, I keep I want. Amma today, they are there and we are here. Lo haka abanu be ala qadarin la abanu wana me kadaro mo subhanahu wa ta'ala ọ̀ràn ló ní ìdín ọ̀gbọ́n mórí ọ̀nà àlàzíkíríkà ẹni ọ̀rẹ́ mọ̀ọ́tàmà wọ̀ṣẹ̀kùríkà ẹni ọ̀rẹ́ kú mórí àwọ̀fùgbọ̀nà wọ̀tàlà ẹni ọ̀nà mẹ́ọ̀bẹ̀kọ́ ọ̀mọ́ọ̀rẹ́ màkà ni ya wuri ala na ya da ya yana kani ona ya tata wani muri ore mekawa hina ana ikara wuro wa gwatan o ya na ko muri aro ina na me o because wa in ta odo ne mata allah la to su hawaya ka en wani ne ne ne mo zana wa taala ona me la to su hawaya mo zalika Ego, omo

wọ́n ń rìn ìbàdẹ́tì àti ọ̀rẹ́yẹra ẹ̀kọ́ múlẹ̀ lọ́dọ̀rọ̀ ẹ̀kẹ́ tẹ̀rẹ̀. ọ̀nà mílíta wèé rọrọ àlèzé náà yàtọ̀ síbú náà ilẹ̀ islam ẹ̀rọ náà kí ebi wọn níjú islam ọ̀nà ìsàlámì àrífọ̀ akẹ́kọ̀ọ́ islam ẹ̀nẹ́ ìfẹ́ ilẹ̀ islam. dúrékìá ẹ̀yà akọ sálà sálà náà ẹ̀yà akọ àn ẹ̀ẹ́mánu kọ́ pọ́ọ́rọ́ lẹ́sùn lẹ́sàfihì sọ́láàtì ẹ̀rọ ìfọ̀lẹ̀ ìnà because ẹ̀mí ẹ̀rọ mọ́sọ̀rọ̀ká ẹni kọ́fẹ̀ ẹ̀mí ẹ̀rọ mọ́sọ̀rọ̀ká lè ṣègùn mórí ẹnìkà ọgbọ́n wọn ẹni fàlọ̀ náà lọ́kọ̀ fi hadi ààrẹ ìhà dì sọ̀sọ̀ àtúwárí ìyá náà kọ́ yọ̀bẹ̀rẹ̀ tẹ̀ bí enthusiastic ejuwe ishara dure shagowa mai sana wa ta'ala in itan we shara we kan business awa mata no business na wa na so lo kai aso base it on you know the technical one need the technical know how so we need be assistance anybody we ko kuwe tanawa mata no wa ta'ala billah nso onye na agụwagwọwa onye bada ọnụ ndụrụ ka isi awụwa problem ọrụ ọrụ ọrụ zata ọrụ ya tụ mere ọrụ ejiri ọnụ ndụrụ ka mmụọ dịrị ka fedọ ya fedọ na

ẹ̀hẹ́ ló mórí ẹ̀kọ́ ara mẹ́ ara national office láìka tí ẹ̀rẹ́ ń lè yàn láàjù tíṣẹ́ pàdé ọ̀rọ̀. ògùn ẹ̀ máa àìkàgbé mórí ìmọ̀ ní náà olómúlẹ̀ ọkọ̀ wá fún láìkẹ́ na we will not be contented with that. ọ̀nà problem ní ọ̀zọ́ ọ̀rọ̀ rẹ̀ tí ẹ̀yẹ kẹ́kẹ́ ikú yẹn ni yẹn máa hùrà bá. ẹni kọ́ ní àìmẹ̀ ẹ̀lú ìrìnlẹ̀ka ìrọ̀sánà manager rẹ̀ dánù so àgúkẹ́ ìrò kí manager rẹ̀ will not try to improve it ọ̀nà lọ́kẹ́ ẹ̀rẹ̀ sàlàmà àyànfọ́ọ́gá pọ́sta ìndìlá wíwá ní ìràbúwá èyí ẹnikọ́nà nye لقوا على أمر الله يصير عن استقامته على أمر الله أي أن يفر في استقامة وارثة يقول أريتنج في استقامته على منهج القوي على نهج قوي ذلك تلسل نايك أولا والصراط المستقيم أتلنايك يقول ولنا نبي ولنا ولنا الذي أمر الله سبحانه وتعالى عليك مذنه وتعالى أمدن ibadahu bi ya nìnnẹ́mẹ́ yẹn ya na-eme. ya na ti ń jẹ ọ̀nà òlúrò ká yẹn ya na hatab ya lọ́wọ́ wọn ọ̀dọ́ àjẹmẹ́ bẹ́ẹ̀ni tìkẹ́ ànúgbọ̀gbọ́ ẹ̀yìn ní church bẹ́ẹ̀ àmà ẹ̀mẹ́ ẹ̀mà ẹ̀kẹ́ náà lọ dúró kẹ́mẹ́ ńlá rẹ̀ ya. nù rà. ẹ̀rọ ya ẹ̀sùn rẹ̀ wọ́n ya ní ká ní church ẹ̀rọ nílẹ̀ na aka wọn náà kàwá ya church yóò rí kàfẹ́ wọ́n ya na lómìnira náà sọ́fà bẹ́ẹ̀ ya nyẹ́rẹ̀ ẹ̀yìn olóyìnbírì

Moses amani man do they got that when Moses hit with his hand is marome and you want to ebe ọzọ This life Allah Akbar Allah ni kawa ebe. أو كم على نما نمان ليس على النهج القويم إيه ولا نقول ولا نقول na من يقولك ekwe ọhụrụ ọha ndị na-agakarị na ya na-echekwu ndure kiri na-enyere mụkọrịtịrị egwu na-eje ebe enu ihe ọnụdọ ọnwụwa enwu sọman nwa enwu tunan a miletun na atiba egwu ndị kẹsẹ nkonye ekwondu ekwondu ekwondu dị ebe a na tasliyahu wani naya tasliya naran ramiya da isa era oyiba wuna ne ne ere beti gbada wuna ona na ke o be da se so ane ko mo zona wa taala o mo ni ken ni kama qala taala azna ko ana kaka fastakim kama umirta kinje asma kal modano ewe

umuri maamba bene fi takriri hadha almaana inni establish yuri ebete ituma nan takoli ibn abbas azman sere ibn abbas fi qawli ana laka thumma istaqamu kawai na kenjen ai istaqamu fi adai alfarai ẹni e, kenje ina ìṣẹ̀rẹ̀ e, sọ́nà ìkàyẹ̀ àgbàgbà ìwọ̀kọ́lá hasan ìyàní imam hasan albasri istaqamu e, ala amri lẹ́ ẹni kenje ina domori fa amma lo wàtánàbó màtíyàtàwò dẹ́n níbi rírẹ́ ìtànà ilẹ̀ ilẹ̀ mórí rẹ̀ ṣùgbọ́nà wata ala wà ámùrùn lọ́rẹ̀ ìwọ̀ wàtàrà owó ọkẹ̀ ọdún mórí ọ̀nà ìṣẹ̀rí àní alẹ́bẹ̀ bá tàbí nàbíyàwó sálàwọ́tún lọ́rẹ̀ wàtàlámù annabi sallallahu alaihi wasallam ameme me awo biere me biere hama ana mola ne di asabe ana aka ya de na awo taka alqaida tusabiha yani ito ana be awemba ala al-abd mahma taqama alla yataqal alla ala amali ani ka uwe me tenje poro asani mono so zibe mwa alla ya tatelo ala amali amali asani mono so leka alhamdulillah eh mara mo mara mi ma me la yehu le wa ko la ka corona mi la mi la yehu le wa ko ra ene ka ho wa gu mo wa gu me na mi la ete edo ma ko mi siriku na gu wa me zu me ko ra asani mono zibe kutu edu leka e ah ah asi zemle le ti فقد واجب على العبد اسمع بغير صوره ألا يتكل على عمله يعني ألا يتكل على عمله نوكي أصابع ويا يعني ألا يتكل على عمله أصابع ويقران مهما الصلاة والتقامة أو مهم كل دلوذة والتقامة بتنجي ولا يضطر بعبادته أصابع يعني ولا يضطر بعبادته أصابع odisi zana so ne wan goro yani abuka ye garat ye ne an mana ma alhamdulillah on every day ana kusuna no rawati banugo dan wale ma kuta iya tul masjid anona ngun malla so kwa kwa kwa ona ko he idan ne ngun malla so go ana kuta iya tul masjid dala ijine sai go ka mana mi bada izuka ro bada nan bọ̀jọ̀ ẹ̀rọ àtọ́dì sí ìwà ọ̀ka alhamdulillah àìyẹ̀ tọ́nà nìyàn elera akọ àti ara lè rí na amánú lòkè náàm ẹ̀yà àkàwọ̀ nà àkókò yẹn na mọ́lì jẹ́rì ọkẹ́ àtúnyẹ̀kọ̀ wọ́n láti kásọ̀rọ̀ ti zikiri nílùú láì àtúnyẹ̀kọ̀ yẹn ni bí kásọ̀rọ̀ ti zikiri àgbékà mí zikiri ẹ̀rọ ọmọkọ ọmọ ìlúlẹ̀ kẹsàn lọ́wọ́ làwẹ̀yẹ dáyẹ̀yẹ ká ní kọ́wọ́ ìbádùn ramán pàkẹ́ ní maná kó àmì rẹ̀ kú àwọn ìyàsẹ́ ní zikiri sọ́nà rẹ̀ kọ́ zikiri ọ̀nà wàmẹ̀ ló wà ní ẹ̀lá ayáwọ̀ ìnàn yẹn zikiri ọ̀nà wàmẹ̀ da do èsì do wọ̀kàm aláàbẹ̀ zikiri lọ́wọ́ kẹtùmá ìnìn kọ́lù ẹ̀rọ zikiri mọ̀rì bọ́ọ̀ṣà rẹ̀ ànàtẹ̀ nẹ́gbẹ̀ẹ́ṣọ́ donc wala bigeri zalik min ataat abe anawa inni oita sawa ulemi efenen donc fi hadha almana yaqul ibn qayyim rahimahullah lakinni uwanan ibn qayyim mule mamba yasra kai wal matlubu min al ard al istiqamatu ikini fi hunu be orehe ono bi oitenjen oye sadad ono karamani me do jirin fa lam yaqdiru alayha ana ko nyamu me do jere fal muqarraba je wa me do goro yani point na wala ba nyamu me exactly wala ba nyamu montu mo me exactly je wa me do goro fa innama anha fatafrit wal ida o ko je si o chi tawran yani no ka ora ni ro dole bi so etana wa ko me dole bu ora won yani ora je ba ni ma ora ni delayment ذاك كما في صحيحين أما كما في صحيح من حديث عائشة إن حديث عائشة رضي الله عنها أمرنا يعني النبي صلى الله عليه وسلم قل يا نبي قال قد سددوا وقربوا وما جنن دوا ما يقول وأبشروا دوا سنه نيران فإنه أبو قبل التالى لن يدخل الجنة أحدا وكان يبني ينعي قوام والجنة عملوا للقرآن

ويرد سؤالهن يعني سيدا نبي أيضاً أنه هذا الرسول الله صلى الله عليه وسلم الذي قال الله له تبارك وتعالى وقال أنتم وجنائكم مولين أنا من أبوك عاوكاي آية جيدة يغفر الله لك ما تقدم من ذنبك وما تآخر آية الله أنه دوي بإنه أتنوي نامه وهذا الرسول

abdan shakura amana ya afi hori mu yana ko mu yawo wa na ay lam na'rifu maqamana ye ye so what is our position akọni wọn ẹ̀mí ìrìn ni amẹ́ríkà ọmọrún màfẹ́ náà amẹ́ríkà jẹ́ ọ̀nà nàìjíríà وجاء الرسول الله والقلب لا أما أنا لا يتعي جاي أنا أقول هنا من يعين تسعين عينا نقول من ميتي قلب الله عيني نايتا عيني نايتا عيني سنة مرسى الله عليه وسلم أنا سوى يا مدين nínú tó mú yàrá ká lérí èyí jẹ́ ìwé mọ́rin wọ̀n rahmatin àti ayamban yíyan mọ́rin tó mọ́rí sallallahu alaihi wasallam kama jẹ́ aláìsí sọ́lọ́ta tó ráhat asman tó mẹ́rin ẹ̀yàgbọ́ gúúpù ẹ̀rẹ̀ta ẹ̀mẹ́rin tó mọ́rí sallallahu alaihi wasallam ẹ̀mẹ́rin tó tó ìbádùn tó mọ́rí sallallahu alaihi wasallam ka annahum taqalluha tasman ka yẹ́ ẹ̀rẹ́ ka wọ́kọ́lù dẹ́ni kàkà aina náà nù mọ́ rasulillahi sallallahu alaihi wasallam ọ̀nà àkọ́kọ́ láti ọ̀rẹ́ ọ̀nà àkọ́fàrà báyẹ̀ ní tààrí rẹ̀ ọ̀nà àbẹ̀rẹ̀ pé ọ̀nà ọkùnrin rẹ̀ báyẹ̀ ní tààrí rẹ̀ ọ̀nà ẹ̀yẹnẹ̀ ọ̀nà ọkùnrin káfẹ́ yàní ọ̀nà ọ̀nyọ̀nẹ̀ ìní àtẹ́gbẹ̀lẹ̀ nífà ìjẹ́ tó mọ́ ní fẹ́rẹ́ alẹ́ fẹ́lẹ́ ìjọ máa ń wọn dọ́kùn máa bẹ́ẹ̀lẹ̀ ọ̀pọ̀ ọmọ ẹ̀kọ́ olóòna káyà káyà tẹ́lẹ̀ àgọ́ náà náà kẹ́mà náà kẹ́mà náà kà. àmọ́ wọ́n láàyè náà tó mọ́ lè kú ẹ̀ máa yẹ́wọ̀ yóò mọ́ orí ìnáwó ẹ̀ máa ń àwọn ọ̀hán ló mọ́ orí ìnáwó nìyẹn. ضمن يعني أن أصلي وأركض مع صلاة مع صلاة وأصم وأفطر مع بيمان وأتزوج النساء دون فمن رغب عن سنتي فليس مني أقول أني هجيت هني سنة أظن آه نعم يعني جاي لذلك في أن يأمنون مريا يعني سنة نايك ya ture jawda kaya tiyan kumuri wa nyayan bae ana lakwa jama fi hadha alhadith akwa kwa duni hadith an uh, maqamat ad-din kullaha aw ijra badni gabadaya fa amru uh, bil istiqama amara wa tinja wa yasada ana wa ijra wa li sabata fi niyyat bi arje ini ayo wal aqwal ilayka wal amal atqara wa hadara fi hadith thawban مثل هذين حديث ثوبان أي استقيموا chenjeni wala ntahusu wewe nyangu me exactly wewe nyangu me do jira abano jire wa'lamu yata yata kanna hayra amalikum as-salat amanyo ga yunu qala na nabi salat yani annahum la yutikuna wala nikata illa exactly antum mulimene تناقلهم إلى المقربة بس يعني أهم أهيك أقول وهي أن يقربوا من الاستقامة behag bi tọkọtị ọ nọrịta ya enegori amema ma ebe ojiri hụ bụ katọn wawa mere ya hụ na ịnụ ya n'ụwa mee ndị a nwere mee na-eme mee arụ mma mee ma na ntarik gwana n'ụlọ riri ụga na eke anyị dọkị kalori yarmi na gọrọd asụmakọ ọ na-eke anyị fẹ́yìn lẹ́mí fẹ́bùkú yọkọ̀rẹ́bù hàn ọ̀rọ̀ dàka jèrè àlìzọ́ ní sagolẹ̀ dọ́kì wọ́n máa hàrá fàbọ̀rọ̀ dọ́màní ọdún tó mú sọ ọ́ lọ́lẹ̀ fẹ́lá bẹ́ẹ̀ ṣe nígbìyàn kan náà lè sọ̀kọ́ ọmọ ọlmọkọ̀rọ́bà táwéèrè ọ̀ẹ́tì ń jẹ àbẹ̀rọ̀ nàìjíríà ẹ̀gbálẹ̀ àbíkábẹ̀rẹ̀ àkọ́mọ̀ dánágbẹ̀rẹ̀ làtún jẹ ọmọ ìkìyàmá ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọ ìkìyàmá fàlàyọ̀rọ̀ kan náà dùn ilẹ̀ àmàlẹ́ ẹ̀yẹ́nyẹ̀rẹ̀ yẹ̀nyẹ̀ náà kọ́ra àwọn ayé kọ́ra náà kọ́ra lọ́sí yìí wala yarra anna najatahu bi dhatihi kai ayo onone ha ina nayan bal innama najatu bi rahmatillah aw la yambu muliyalun wa afuhi ati ujiba wa fadli atubani muliyana subhanahu wa ta'ala yana wa ni ka wa mukara amma suka ehonu kura wa wa mani biki tana huwanyan ana lako wal yanzur shubuhat okay اوكي ازمو كنا تفرع نعم القاعدة تسامنا اوكي اه اوتو انا اتا اوتو اهنتا ثمرة الاتقامة في الدنيا الاتقامة على صراط يوم القيامة اوكي اتوتو اوي تنجي انا نولاني انا بكا اولو لما تنجي تلسو بريج اكو يوم القيامة يعني لسو اذا اكا اعتقل نولا اوكي من ودي في الدنيا الى صراط الله المستقيم وانا عليه جزئين انا ذلك إذن مريا مع زورة أمونا هدي في دار الآخرة ولا يغير الجزء إلا قوة لما إلا صراط المستقيم إني إذا نايك أولا منصور أنا كمان دعا على متن جهنم سيكون جهنم فيوم القيامة ينصب الصراط على متن جهنم أكاكو يوم القيامة أبا مامي دي alamadan aadu mina sɛl ɔnɔri ina ɔwɔn wa aduku mina saar saarati dɔw dɔw dɔw yi ina ɛwɔ ina yi ta yɛ wɔ yɛ n'ayi ka wɔri ma ni yaani yaani yi sɛ yɛ ta yɛ de kuna wa wa yɛ mɔri naazil alayhi daa mɔda yɛ yɛ kaze na jina wa yɛ ta wa yɛ ta sa wa tuna fi murori alayhi ala yɛ jɛ mi yɛ ma jina. تفاوتا في الأعمال أثمن كي أعلم قوة يعني مجينية والاستقامة على صراط الله المستقيم أتوجتن جيتلسون الجورة في هذه الحياة الدنيا إن أنا أنا نوع قوة مصوري كي نوي نجري أن يبدو إلينا صراط المستقيم قال ابن قيم رحمه الله ابن قيم مولى مابا فمن بدي في هذه الدار أقولنا أول جزئين اللي جنن يعني دار الدنيا إلى صراط الله المستقيم

dak wanzala bihi kutubahu daika agobiroono nocuwan yeten nlirimi atawra zabura injila ato qur'an aguye utonon agubirlono nomante yeten hudiya hunaka ila sirat almustaqim musil ila aljanna okoba werejoze izo izanoika ono wuzanaboron nanguni aljanna wa daru sawabi atihitisi wa ala qadri subuti qadami alard okobe mezika orije pete ana ikaye oriye yeho ahwana pete ala hadha sirat tiji kuyo nan alladhi nasabahu Allah li ibadihi fi hadhihi ad-dar ala kumuri tiritai orehe ini ayanan yakunu subuti kodame ala sirati mansub ala matin jahannam ala mereba awan mulibi yatata inni uzi ana ika amanu kojin ni jahannama ana nika ara masori kawani zebere tere ina anan àwọn ìta àhẹ̀kọ́ nínà mẹ́ àhẹ̀kí àhẹ̀kẹ́ náà ìkẹ́ rẹ̀ tọ̀tàn àhẹ̀kẹ́ náà ìkẹ́ rẹ̀ ní rẹ̀ ya ọ̀rẹ́kọ́ ẹnu wọn gbogbo ọ̀rọ̀ sí àkọ́pẹ́ ànàhọ́rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀kọ́ náà mẹ́rẹ́ ya أكو على قدر سيره على هذه الصراط أقام معه تفير فيه يكون سيره على ذاك الصراط أيام يلا عبد نصان ولنا wẹ́rẹ́ àbọ̀rọ̀ ya jẹ́ ìrìnàn ẹni ọlọ́wà kò yẹ kó àrẹ ọdún maka mẹ́kìtì rẹ̀ níka ẹkúyẹ malkiyama ọ̀nà akọ́ ìjàmá náà kó wáyé dánú sílẹ̀ bẹ̀rẹ̀ أن الله سبحانه وتعالى عنده مفاتح البيت أن نتقرأ إسراء وصنع كوتين عندي أهوان يتويرك عنده أرك مفاتح الغيب عنده عنده مفاتح الغيب يعني عنده ده ظرف مكان هو ده مضاف إليه يعني فنه حجر ده تقديم عليه مفاتو ده مبتدا معاهر ده يعني تستخدمه ما حقه تعهير تفيد الحصر ọ̀ríṣẹ́ ọrụ èdè tẹ́lẹ̀ tí ẹ̀tì ọlọ́rọ̀ ka àṣẹ tẹ́lẹ̀mán ọ̀fún kàwájì fẹ́mọ́ náà ṣe sọ̀rọ̀ ni alọ́mọ̀tí ẹ̀mẹ̀ kàkẹ́ ìyẹ́ẹ̀kẹ́ náà weyere mekụ ya maka ya ma sọwa meme rufe nye ozugbo refere nọ awa mere a na-abịa ịghọ ana nọkwa minhum anyị nenne man ya murru kalberg allahumma ja'alna minhum anyị na na maika ye ọyị rufe nne bẹbẹ rufe asuman kuma ya ka ịnyanya ọma ya arọ that is dama na je enenye ji where E ezi nyanya ya rido su man tuya ebiri ya ji ihe ọkwa pada nkawa je ido ha anya na ka si da nera ta jini su rata wana dakwa minhum man ya murruka tarf danya na ka ya nera rufe ofe ne da je da ha dakwa minhum man ya murruka re danya na ka ya ojina na wajen su rata bọ́ọ̀yà asuman kì í ahẹ́ orí ráàtú àwọn wàá ìmọ̀ ẹ̀tọ́ bẹ́ẹ̀ fọ́ àwọn èyí ha. wọ́n mímu mọ̀ ní ẹ̀múrò kẹsẹ́ dòrò ká lẹ́yìn ọ̀nà ìka yẹ ọ̀nà ráàtú àwọn ọba pàdánù asuman kúmọ̀ ọkọ̀ kere. A ọtún pẹ̀tẹ̀rẹ̀ ọ̀nà ọtún pẹ̀tẹ̀rẹ̀ àwọn ìmọ̀ síjọ náà fi pàdánù ẹ̀dẹ́kùn mọ́ta àwọn àti fún wàá ìlú kọ́ ọ̀nà kúlà dì ẹ̀rẹ́ mọ́tò moto.

isaga akajirni silatawanan wa minhum man yamshi masiya nabiga njaa kawan bana aruseen usanaajan angutanhoidinahnanololaajo anu Na wa minhum man yabu habwa danyadanyanay kalinwe tuleten mimani tuleibimi tulaaba donc wa minhum almahdus musallam danyay alanyanayka ọmọ àwọn àna ìjẹ̀yìn bíi sáré jù tí lẹ́wọ̀n ọdọ́ látọ̀ na ya wọ̀n náírà àdìẹ́ dákẹ́ wọ̀mínú mọ̀kàrọ̀dáàtì náà bẹ́ẹ̀ náà ìtàgẹ́ ní ma náà orí ìrìnlẹ̀ ẹ̀mẹ́rẹ̀ orúfẹ́ bẹ́kẹ̀ kàlíẹ́zùr abdùsẹ́rẹ̀hù alazalika tẹ̀rẹ̀ ọkẹ̀ ọlẹ́rẹ́ tẹ́rùsànlẹ̀ ìpìlẹ̀nà ní fẹ́rẹ̀ alahawa hazuwa alkazat bilkazat jaza ahusakọ yani wa ka ne mu miskawar sai wa nabe wa ce wa mai wa wure umma ma'ruf sai ne hanan exactly the same thing They know how to join on. That that's why we are going to work there. I know I any program like uh, one man can I uh, program seven o'clock. You time uh, now. uh you go for long seven thirty. <laughs> I I need to write like uh <laughs> oh yeah for I like what I would that. Because some man say you or so that's why we are going to work there. I can take him.

wọn kàwé kàwé ta na ma na kàwá mẹ ẹyẹ nan bẹẹ bẹ wàá jù yẹ fẹ wàá ń gòdì ṣe yẹ fẹ lọ ànádà ìjì yẹ yẹ ká owó ni ẹyẹ àrẹ jẹ yẹ wọ àrẹ kọ wà àrẹ tẹ náà àrẹ tẹ mọkọ kàkà kàkà jẹrẹ bẹẹ wò bí dojú we have to تتسنن أنا دعي ستسينا واجب سمع نهنن هل تجزون إلا ما كنتم تعمل بان تبي شوكا هلفنا إكاي أنام ولينظر شبهات والشهوات أوكي أزوري يعني إبازي àti jìzẹ́ àríṣẹ́ ara àlẹ́kì ta ó kó ánsẹ́rì anáìka ẹ̀ ọwọ́ àrí ògùnbà ọwọ́ àrí obstacles ẹni ọ̀sán aláhàbà sọ̀rọ̀ ọ̀sán mùsàkí jẹ́ wákà ní ẹgbẹ̀rún náà ń rọ rẹ àtòríṣẹ́ ẹ̀rọ náà ìka ìṣe problem wọ́n kọ́ wa wọ́n kọ́ wa ní dk fẹ́ràn wà káọ̀ká wọ́n yàn dk náà nà wàhálà ní school akíní university ọ̀dọ́ àbúrò yàmù ní university málàbà náà wàtẹ́ ẹ̀rọ àti ìkàwádìí málà israel tẹ́wọ̀n àkàkọ́ àwọn dk náà kọ́ málẹ̀ ní ètò ìjẹ́pọ̀ wà bá ìdí wà lẹ́sẹ̀ ní university lọ lọ́rẹ́ ìṣiṣẹ́ àdọ́ka èyí máa kọ́ àná mi máa tà mí jẹ́ náà wẹ̀rẹ́ kókó yà mẹ́yàn ọkụ abe amemanu nyere an agwa emere wa mfe na akala ale enere hanga enere ọgọ aleti bejambate zaka ferot anaghị ka ọma anụ ya aka ha aka ụzọ na aka na ịwa tasọpụrụ dọma ike ọgọ nọ n'ike nọ ndị mma na jitire wata ụkụ anụ mụrụ aleghị dọọza ụjọ ewe onye nwe ụzọ fẹ̀ǹkátọ̀rọ̀ tó وقوي عقارهم سمع وعرهم لنبه وهو قتلون قتل فكذلك هي هناك أوام لها أيضا وما ربك بالظلام للعبيد ومرنا وتعالى أولا بهنا يغانا يعني so ìsẹ́nà ra ọ̀jẹ̀rẹ̀ ní ọmọ mẹ́rin wà á fẹ́ bó àbúdú ọlọ́kọ̀ mọ́ni lẹ́yìn tí bí ìjẹ́ dẹ́ máa ń kánà fi háyè láyé ti dúnyẹ́ ọ̀nà ń bí wáàtì àti òṣìṣẹ́ àlànà sọ́rọ̀tún mustaqim òun náà kò rẹ̀ rẹ̀ bàkàtà sọ́fún kàlàlẹ́ ọwọ́ ara ọgọ́rùn-ún rìkẹ́ alẹ́tẹ̀ alàjàmbàtà ìsọ̀rọ̀t anáyàká ìsọ̀rọ̀t ẹ̀rà yọmọ̀kìyàmá ẹkú yọmọ̀kìyàmá mọ́lẹ̀lú mọ́ta àtàkùn ṣubuhat ẹ̀rọ yóò mẹ́gà wà nílẹ̀ náà wọ́n ṣàwọ́ àti ìṣẹ́ àti dín ẹ̀ náà náà wọ́n lọ́wọ́ kàlámù àwọn kọ̀wé min hada fi kitabi aljawabi kafi ọkọ ibn kọ́yìn mọ́ ẹ̀yẹ̀ ń wúra náà kọ́ ọ̀wọ́lá القاعدة التاسعة وكانت هنا الموانع من الاستقامة شبهات دلال وشهوات الغائب سني يلا كبيرا نعم تنجي أنا يبجيني وجوان أتي ويشا يلا أنا أتولى مقاجنة فشبهات وشهوات وكوي لي أدلو أولي ويشي قواته بعدا وموانع الصدق عن الاستقامة دول سني يلا كاي أغير نعم جينا تنجي وسائر على صراط الله المستقيم أتعود سيري في المولي أنا يكون أجل يمر في سيريه باستمرار بشبهات الله سيرين لأن دعيني رزية وشعوات أتي أريسي تصرفه وتعرفه أن يجيش يدعو وعن صراط الله المستقيم إنه المولي أنا يكون وراء وكل من ينحرف عن الاستقامة أبون يجيس هون أريسي إما أن ينحرف عنها بشاوة إذا كنت يجيس هون عن عقبتها ويشي أو بشبهة أبو كلها بذي nka ilé lọ́nà òkùnkùn ẹ̀yà àìkọ́nà náà ẹ̀sẹ̀ ẹ̀rẹ́kẹ̀rẹ̀ jẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀rẹ́kẹ̀rẹ̀ jẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀kọ́ na jẹ̀ go back to Quran. awa wàṣàwọ́t awẹ́rì awa fasadu fèlè amal ọ̀nà bòyí dùn ní Quran wàṣùgbọ́n àbáwọ̀ ẹ̀rẹ́ dàrú fasadu fèlè ẹ̀m ọ̀nà bòyí dùn ní ọ̀yẹn ọ̀yẹn àwọn ọ̀kọ̀ akọ́sà ndị ìka ìrìn yẹn lọ́kà kọ́lá lọ́wọ́ azọ̀já ìmúyẹn yìí bí kẹsẹ̀ wọn kọ wà ń nà áyà fèrọ́tì mustaqim fàtàbí awo ìrírọ̀ náà ọ̀nà ìwòzẹ́mọ̀ náà kan mọ̀ wọn pàtàkì ìwà àtàtà wà látàtàbí ìṣòbólá àtúnà sáà sí èdè tàtàfàrà kọ̀gbẹ́kùn mọ̀tàbẹ̀lẹ́ lọ́nà kúmẹ́ kọwàá arínú lómúrí jẹ́ àti àdísà bílá ibn masoon ọ̀rẹ́ ní àdísà bílá anáwẹ̀lú masoon ti musnadi imam muhammad ilé musnadi imam muhammad kọ́ọ̀lá pé hátọ̀ lọ́nà rasulullah sallallahu alaihi wasallam hátọ̀ ohun tí ثم قال من لك هذا سبيل الله وصلى بذوم ثم حتى يطوط عن يمينه وعن شماله ضده ان الله الجذية وتذيبها ثم قال أولوك هذه سبل يتم جزين على كل سبيل من الشيطان أعبير لله الشيطان أن يدعو إليه بيع هو ثم قرأ أولوك بيع كأولوك وأن هذا صراطي مستقيما فاتبعوا ولا تعتبروا سبلا وتفرق بكم عن سبيله والشيطان الذي يدعو إلى الانحراف هو الشيطان ما هذا كل بجسي عن صراط الله المستقيم إنه زمولنا يكاونا وران

omuriya wa mudira illa wal shaytan fi nazgatan hadi shaytan ni uzeba oyi gwara imma ila tafrit wa tafsir isala kama kawaji tena maadwa jeha wa imma ila mujawaza ila mujawazati wa gulu alikadha makawa majine ati oyi mename wala yubali ayuma bi ayima zafra اي زوجي شيطان انا عاوز اقول ايه كده انا عاوز وين او كده قال ابن قايم ابن قايم وقال وقال nwantakịrị pụpụ atọrọ na n'ụlọ akọrọ ekwesịgharị si ha azụrụnụ nwadiri n'oge ọrụ azụrụ ọrụ ọrụ ọrụ bedo nwụrụ nwụrụ nwere ya anyị azụrụ na nkwa ya akaghachi ịnye aha ịwụ nọ n'ịbụha chowar ezinụlọ isi awara ọ ọ̀nà problem náà lọ́rọ̀ ọdún ụmụ onímọ̀ ọ̀nà àjẹ́ni ọ̀nà ní ọ̀rẹ́ lọ́ka aka ọrụ ní àkùrọ̀ ní mọ̀kàrà ẹ̀ ọ̀nà ní mọ̀kàrà ọrụ ìrìlẹ̀ ojú ọ̀rẹ́ lọ́ka ẹ̀ amẹ̀rẹ̀ ya nà ẹ̀rẹ́ mẹ́tẹ̀rẹ̀ ọmọwọ́ rẹ̀ ya rẹ̀ mẹ́tẹ̀rẹ̀ lọ́ka ẹ̀ ọrụ ọrụ ya ọrụ أنا نقول واد التفسير أزواج جهة وواد المجوزة أتي أزواج مقدنة وتعدي أتي دوا من ما والقليل منهم جدا ثابت على فرات أتينا أبلنا كي بدأت تزين الذي كان عليه رسول الله صلى الله عليه وسلم وصابه أنا كنت مريض صلى الله عليه وسلم أن لي أتعبي أنينا ذاك وهذا وهنا ينبغي أن نصادر مثلا بديئا عزيما أوكي إذا نونيك يا apejuwe anaika ohimiyo ndoda mupalakin wọ́wọ́ fi gọ́yà fi náfẹ́ anáìka wọn màtà nẹ́tẹ̀rẹ̀ sábàtà fi musnad ọkọ̀ ọ̀rẹ́ fẹ́rẹ́ ní musnad wọ tìrìmìlì àti tìrìmìlì ọgọ̀ ẹ̀rọ ọmọ àtànáwọ̀ ọ̀rẹ́ mẹ́rin ẹgbẹ̀rún nínú àdìsí nawaz ibn samman àdìsí nawaz ọ̀nà wọ́n samman an rasuli láì sọ̀rọ̀ rẹ̀ sálám kọ́ọ̀l fún wọn tó mọ́lì kó tó mọ́lì ọ̀gáka dọ́rọ̀bà lọ́wọ́ mọ́tàrà sọ̀rọ̀tà mustaqima ohun tó mọ́lì ọmọ pé ju ìwé náà kọ́ aka hàn

ادخلوا الصراط جميعا اعضاء العموم لما نعم ولا تتعرجوا لا تجسن ومعنينا ايه كان نعبو بابو نعطو عنه وده يدعو من فوق الصراط دني اغلى انا يرى بابو ازنان فاذا اراد يسعى شيئا من تلك الابواب اجاء يومي كان لنزيني ونايا كاكاك قال لك ويحك فودوكو لا ترتاهوا látàtàwọ̀ àtúnlùyọ́nà pẹ̀lú nàkà àwọn pẹ̀lú ẹntàtàwọ̀ wà náà tàlíjò wà wọn wọ̀sẹ̀rọ̀ òkùnlọ́nà alìsìlẹ́m ọ̀nà ìsìlẹ́m wọ̀sọ̀rọ̀ awẹ́rẹ́ ọ̀bọ̀ ìrọ̀nà mọ̀nìkára ìrọ̀nà òdúdó lẹ́ ọ̀nà bí èrò mórí nínú mórí kàtàdínà wọ̀làbọ́dùn mọ̀kàtàtù awẹ́rẹ́ ìrọ̀nà ìka àná àwọ̀ ìrìnrìn maharimọ̀lọ́ ọ̀nà bí yíṣẹ́ mórí wọ̀zọ́rì kàdáyà làrọ̀ sọ̀rọ̀ awẹ́rẹ́

ọkọ̀ wa màdánù dọ́rọ̀bà lọ́wọ́ mọ́sálà sọ̀rọ̀ àtàmùsàkéèmù yẹnu mórí ọ̀hún nà péjúwe òzànàbọ̀rọ̀ wàhálà jàǹbẹ̀tẹ̀ ìṣòro sọ̀rọ̀ yàlákàwé òzòyìnbọn náà dání ọ̀bọ̀n àjìdárọ̀n tamshi fi tariqil mustaqim ala yaminika jidar wa yatayu lawara aka hawiyo nan danyo won wa yasarika jidar aka hawa danyo won wa fi jidaren abwal kafira ini abwal non danye uzana ikoron tamuru bi an yaminika wa ya sarika uzalan anyana na iwara dan yugal uzalan man la ya te wa wa hadhihi al abwab alayha sutur mura'atun uzalan la yakut kana man tulagwan wa anta ta'lamu anna al bab alladhi alayhi zikaratun duyan ka uzalan yakut ne figran laysa kal bab alladhi alayhi abwab wa mafatih ay asman kuzalan ka uzalan dini gogoro don kokoron fal bab alladhi alayhi zikaratun tadkhulu bila kullifa

ekwe mụrịa na ekwe oke nje ịga arọta na so antadwela feshawat ije ya na eshi ọkọ nwụni na ikaye ile ishi ya na ọrịn yajiri anna ya ha dore ka aya na esirin kuwa na yana ekwe mụrịa gworo anyị bibi onye kọrọ meda ya dee onye bi ere ka ya ere ọmụmụ ya nnụnụ ala ka ya kúrò ní ìdákasẹ́ àwọn ọmọ ẹ̀yà ìjọ́ ọ̀dọ́ wà ní masẹ́sẹ́ wọn náà fi ṣájọ́ ọ̀làwọ́ máa ń dá lókà ṣáyà kẹ́lẹ́ na ètò wọn náà dáa ní àwọn ní still disturb tẹ́lẹ̀ wà ní mahúrẹ̀ wọ̀ tẹ́ ọkẹ́ wọ́n là yẹ́ jù dùn rárá ọ́ọ̀rì ìrọ̀wọ̀tọ̀ wọ́n là tùmọ̀ nínú ayánlọ́wọ̀ ànẹ́tẹ́ lọ́kẹ́ fà hàzà wọ́n ìzọ̀lọ́ ìsìkọ́lù kọ́lù mọ́sàn problem ayakwụlịta ya ịrọrọda aka a na muhammad onye nọ ọdụ ka aka akụmụ muhammad a problem ọrụ mmerọ ịgọ muhammad otu staịlị rịọ dịka ọrụ ka ya ọrụ ka ahụ muhammad ji ya ahịa ahịa nwa na-akwụnye

ọ̀rọ̀ náà ní ní ẹ̀wọ̀n ọ̀nì rẹ̀ ẹ̀rá ẹ̀mà bí ṣùgbọ́n àìdáyì rẹ̀ bàbí àìsàn àwọn àtàríkárí rẹ̀ ìṣẹ́ ẹ̀rá wọ̀n orí jẹ́ wàgbà nílẹ̀ ti kọ́mà ọ̀ẹ́tọ̀ ọ̀nà rẹ̀ tó hún ní ọ̀rọ̀ rẹ̀ jùlọ bọ́ọ̀lọ̀ ẹ̀mà bí ṣùgbọ́n àbìṣà àìsàdàpẹ́ ẹ̀pẹ́ bàzín àìkàwé àfihàn ìṣẹ́ náà rẹ̀ àmà dámẹ̀mẹ́ قال ابن قيم ابن قيم اوكي وقد نصب الله سبحانه الجسر ومري عليه سيارة البريج الذي يمر الناس من فوق إلى الجنة أنا يتبع وغفرا عن الجنة ونصب بجانبه Bijani bijanibai don lehiyon aka na e e ya kalalib yani sana ika ike yawe na ogo ana zota hata funas ana kuma ni ba zaza bi amali mai kola ne fa haka da kalalib albatil min tasabbihat min tasbihat abdalat awon merarin yani ogo o ike yana ba zaza asu ana e agube o ibe jono la bi do ka wewe wa shahwat algay atoisa atori na ko me koro tamanna sahibu min al-istiqama ana iku yo yo na ka o nyamure ana o ikenje ala tariq al-haq tiri so goro wa suluki da wa qira wal ma'sum ana man atamahu Allah wa nuna kumuri an wa narju fi hadha al-maqam aw qala inna anan yahtaju ila nawayn fa ni jisara min al-hidayah ino rojo li yusallimu lahu sayru agwa nyamuha enusan wa huma alhidaya ila sirat almustaqim ó ní do woro je na nguna ozana ko woro wal hidaya fi sirat almustaqim atai woro je je wara won قال ابن قيم ابن قيم فالهداية إلى طريق شيء وهو الجزء نمنوذي إسلامي والهداية في نفس طريق شيء نعم بلا ولما الجزء إني أجوه على إني ونضعي سطحا ألا ترى أن رجل يعرف أن طريق البلد فلاني هو طريق كذا وكذا أو كان كويري كذا ويكا ويقول لهم من بجي ويجان عمين ولكن لا يوسن أن يسلكه أما يرجع فإن سلوكه يحتاج إلى هداية عاصة في الناس السلوك أو قول رسولة أني جاجة سنة كورس specific ìjọ tí mà bá tọ́ra ká sórí fi wọ́pì kára dúnà wọ́pì kára ẹni kọ́ wárùsọ̀ ọmọ nǹkan wárùsọ̀ ọmọ wárùsọ̀ ọmọ náà ní mọ̀mọ́ ní orí rásẹ̀tẹ̀ ẹlẹ́ òdílẹ̀kọjà wàá ìzùn máa ṣe màṣára ti kára ọdún kìnyìn wọn ní dẹ́rẹ́ àti kàmán àánú ní àwọn dáwọn ẹ̀ wọ́n náà ń lékọjà wọ́n wà ní àwọn dáwọn àbúkà kí ìwà rọ̀rọ̀ ọ̀nà ọ̀nà bùjọ àwọn ọkùn ma nàdọ́ àká ahùn ọ̀nà lọ́kàlẹ̀ wọ́n kálá mẹ́gbàrù kálá wọn zó lè tẹ̀mọ́ òdè kálá dónà kálá aha nínú wọn yá rí sọ́rọ̀ hẹ́rẹ̀n wọ́n tó yẹ ìwé ìkùnta hẹ́rẹ̀ yà sí ìwé àkọ́ orí kẹ́kẹ́kẹ́ ẹ̀kọ́ àná ọ̀nà ẹ̀ka wọ́n bá yẹn wọn rẹ̀ jákè a ọ̀nà ẹ̀kọ́ ẹ̀kọ́ ìzọ́nà yóò zè fàyà àlẹ́kù wọ̀nyà nkọ́tì wà ní alaka àlákà ìtọ́nà wọn bá nọ́ọ̀sì ànádà ọ̀rẹ́ bá nyẹ́wọ̀n dọ́ọ̀la lọ́kàl kọ́ àṣírọ̀ yàní ìtọ́nà tó ẹ̀họ́ àtọ̀sọ́gbàwò min azọm junu anil oyi amika ori ọ̀yin ní anábíàmù ní oyi jèsì ọlọ́rọ̀ ní ìdù ìmọ̀ ọ̀rọ̀ knowledge ra orí ìdúrà na fi kọ́ọ̀lì tààlà ọkọ̀ wọ ndị rẹ̀ fún ilẹ̀ ọ̀nà iná ìkọ̀nù mẹ́ta ndị na sọ̀rọ̀ ọ̀sán mustakim bọ̀lọ́mú jòzè zọ́nà ìkáì ìzọ́nà ìzọ́nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìzọ́nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀sán an ọkaweri yahudian oiduhneduhe abanaba juzi kai enebetaefem e, kọrọ kọzakọdụ na sọrọ oidaru onye na sara ndebazi den duhurowe menji hotel en agụken nenyoye فاليهودي علموا ولم يعملوا يهودي انه امن نفهم يعرفونه كما يعرفون ابنائهم انه يعني محمد صلى الله عليه وسلم اسمى كلمه يجين والنصارى عملوا بلا علم bịa na amụkọrọ enenyo ya ọnụ ọnwụ alịkarị kasị baịbụl chi ihe ya nwụọ ya ese ni baịbụl ọrụ nkwo nwa ase nọ baịbụl na ịwa ma ekwe ọrụ arịda kwatara ya nanị فالفساد bi an yakuna indahu lisan inda lisan ilmun ka ani oya idolanan ozanan o se mukara aw nasara al nasara bi an ya'mala bila ilmin wala basira ko ra mukara onyo isanan umma ka sa same na ka for God so loved the world he bring his only begotten son that whoever whoever might in him salvation haka babu wani wata amma hawawa ba wa ka illa ya lai lamma sabata my god my god why have you forsaken me and i go already into a land close to an احنا ليه كل كلام because بلا علم ولا بصيرة وقد سمي شيخ الاسلام ابن تيمية او شيخ الاسلام ابن تيمية اه كلامنا اه ينتهي كتاب يقول وينعي ابتداء الصراط المستقيم وهو يتلو لنا إكا أورا مهالفة أصاب الجهيم وهو جوني مهالفة أصاب الجهيم أنا إكا عن النرادين وشر فيه إلا بعض الأمور بس لنا نتاع النرادين أهل الكتاب أنا إكا سوي التي ابتليت به هذه الأمة أنا إكا بلما ليهمنا ليتنب المسلم عليه رفع عن صراط المستقيم أقول أكون مريد جيسي النزيلة وهي لنا كنا ولن إلى صراط المقدوب عليهم don na nuna na ka ro eh, na ku mulo bi ayi aw dalil al ke ne wore wa awrada qawlu allah subhanahu wa ta'ala ta ya no ko no mo ka kai wa da kafiru min ahli kitab ake ni ori ti oro oro na ahli kitab la yardunakum min ba'di imanikum kufara en na le bara hun ni ni men ne ko wa na kama hun Hata hatta gan min indi anfusihim

sale anyo kusalo pehe sale babwe na ni ebe babwe yaone ene la maskara ene ene la bila la tukamala ni sasa eh koko ni sasa hapo ene elishi mundi ile yata asani be edalu shetan yani be yahudi ene maana hapo ndio ene ranse anse ya iran yani tinka kwa yeye amele anaikae they, they want to form their own version of islam that's equal model them eh on do the kabisa kwa ya hijacking wakawa mizikiri defo menen wakawa kujia defo menen wakawa misalafi defo misalafi en they hijack almost everything then they locally religion go me everything yet everything ana ndake قال فزام اليهود على ما حسب المؤمنين او كيهودين ان نبانته اغوي ايامكم نيكم مولي على الهدى والعلم كالنين يقول جدا طيب وقد يبتلى بعض المنتسبين إلى العلم وقال بي إذا ما ريبا أنا إتاي النيزو دي أوهية وغيرهم أتينا بالنوع من الحسد لمن هداه الله بعلم يعني للي أوهية ما يمكو يلا أنا إتاي مجرى بويجي لكنيوه bí lè ká ẹ̀ ọ̀rọ̀ àwọn akọ́sọ̀ rẹ̀ ìjú orí kọ̀rọ̀ akọ́sọ̀ rẹ̀ dáa pàán àáníkà àjẹ́ àdọ́ ti jìnà jẹ́ àrùdé lọ́kọ́nà rẹ̀ máàmù ní ọkọ́nà ọ̀rọ̀ ìyẹ́wà ìyẹ́wà kí o dáwà kọ́ ẹni ìgì dáwà kọ́ láhẹ́ ọmọlọ́wọ̀ kàbí kú yẹni kò ẹ̀rẹ̀ ọ̀nà ọ̀dọ́dọ̀ ní kàbẹ́ ẹ̀nà akẹrẹ ọ̀dọ́dọ̀ ní na I náà fẹ́ kọ́ ọ̀yí àmà ẹ̀kọ́ ọmọ àtànáwọ̀ amàlẹ̀ sọ́ọ̀lì dáàfẹ́ mú ẹ̀rẹ̀lá. wọ́n wọ̀ holkon mazmum mutlaka ma ka dọ́ọ̀lọ́ kó ayé wọn lẹ́nẹ̀ ìdílé náà kọ́ ọ̀rọ̀ ní tọ́rin náà bú mẹ́ wọ́n wọ̀ fi hazel mọ̀ọ́dé nínú aláàkì magdobi alẹ́ wọ́n alọ́rọ̀ wọ́n wọ́n kọ́ ọ̀rọ̀ ní àná iná náà ká ẹ̀ wọ́n wọ́n níbi ọ̀nà kò múlò tóbìlì múlò ìgbà yìí. wọ́n àgbà yẹ kọ̀rọ̀ àmfẹ́lẹ̀tì àdídá ọkà bẹ́yìnmẹ̀ dáàmà ọ̀rọ̀ àmfẹ́lẹ̀tì ana kire yahudi yawen awa amal nasara ay kire kare nasara nawen wa qad tasabbahu bi fi ba'd almuslimin da kare ay eh, nasara dule kai e fainu ko moni mere ya nasara ne mere di bible ko mori ne mere di qur'an ọkọ nasara ne makosi wene ko mori ne mare kosi wene ana dule kai ayo sun ana dole ana doke haya to qalbi ilmu فاجتنبه وموت قلبي جهل فاجتنبه أوكي سيسوه يعني أنا بإيران فاجتنبه سمدوه وذا سيسوه يعني سيسوه هنا وموت قلبي جهل فاجتنبه إثنى مكيولوس أنا بعرمان لوي وذيذي جهيل توشيه سوكايكا إيه نلاكنا مواجهنا نينيون نسا ike na mana akụra e ka na kwuo ka takọrọ wadị pụta ibu ya rụwa ẹ̀rọ ànàrí nature mọ́ òtù kọlùdé jẹ́hẹ̀lú nfàyìta níbú hún ọkìsẹ́ ní ẹwọ sí sínú ìmìkà yóò شبرا شبرا أهوتا لهوتا وزراعة بزراعة أهوتا ولهوتا حتى على ظهر جهر دب تبيتموهم nítorí káyẹ ẹ̀nà ń ṣàwọ̀ta wọ́n àṣàṣà wọn ni ìrànà yìí sí ilẹ̀ iná kanúkọ mọ́rí wọn jẹ́ bí ìkùlẹ̀ ká òkú mọ́rí they were so engrossed ẹni àgbẹ̀rẹ̀ aláìkáyẹ yahudi ọmọ ìrìnà sọ́rọ̀ the west airmen jàgbólẹ̀

nothing blusher, nothing powder. Wọ́n yá ọ̀gá mi wá, ó gbóló lọ kọ̀ sílẹ̀ wọn ni àgọ́ wà láàyè kí yánà jọkọjọkọ. Ọkà ọ̀túnmá yàní the ending of this book, ọkà áàtì mú bí kálímàtì Jamila Martina tún lè ṣe olùfẹ́ mi tẹ̀yìn ọkọ̀ náà rẹ̀ tẹ́lẹ̀ ọtílẹ̀ orí rẹ̀ anáìka rẹ̀ tẹ́lẹ̀ ọ̀nà ìkó ìfẹ́dẹ́bẹ̀rẹ̀ jìrì ṣe olùfẹ́ mi tẹ̀yìn يقول ابن قائم أو ابن قائم على كتمية الشيخ الإسلام ابن تيمية أنا وهنا شيء أنا ابن تيمية يقول أما لك أعظم الكرامة لزوم الاستقامة وفي سنة سيئة يعني سنة مقرن بني وتكره دواني أنا لزوم الاستقامة أنا فأبلا أيوة جدي وقال شيخ الإسلام في كتابه الفرقان بين الأولياء الرحمن وأولياء الشيطان دورة علمنا إقامة أي هناك ولي مليون ولي شيطان أيوة

وإنما غاية كرامة أقئه إني أباني لزوم الاستقامة أنا بك أرطالة أيوة جدين ولهذا يقول ابن قائم نقلا عن بعض أهل العلم قال أتغوى ابن قائم آتا أعد على هنا إتعلمنا يقول أتكون صاحب, صاحب الاستقامة جاء هناك أعني استقامة لا طالب الكرامة أصولي الكرامة ee wo yi ki odo kaka dubaja wọn ni green da wọn fi gọbẹ na kọ nǹkan ọ̀rọ̀ ìjẹ́ kí ọkọ̀ dọ̀ kàńkà wọ́n yẹ wọ́n yẹ kọ́ bìí ṣe èrò

àwọn ọ̀rọ̀ ní ìsìnká dúró àwọn ọmọ ilé ká àmì ẹ̀rọ àti alhamdulillah ṣé ìwà nìkan ṣé ìwà náà akọ̀wé ìmọ̀ lọ́nà òtẹ́lù kabir àmà àdọ́kọ̀ wọ̀ rọ́bùkà yóò tọ̀ lébùkà bẹ̀lẹ̀ sìkọ́mà tó mú rí òun ìsòwòn wà wálé sìkọ́mà ó ṣe ń jẹ ẹ̀wọ̀n náà ilé ọ̀rọ̀ náà tá àkòrẹ́ ẹ̀ka wà rẹ̀ àmọ́ mú rí ọ̀rẹ́ ẹ̀ka wà rẹ̀ mú rí ẹ̀ka wà ṣe that is the best. ọ̀rẹ́ ìgbọ́ àfihàn ọ̀rọ̀ àwọn arụghị m aka na anyị na-eme nwanne anyị ka ha lụtụ na tebụl aka aka ụnyara ya <laughs> ete ya na ọrịa lụrịọ ahụ ya bụ ete ya na lụtụ <laughs> na ya ma ya anyị bụ maka ọrịtụ na da tiyi na problem chọrọ ya na ebi aka ta eyi eme ha lụtụ na ya na abata بما لا عند الله أو بكم من ọyọka ara tóoro zinari náà ọ̀rẹ́ ma sọ́wọ́ rẹ̀ wọn tí à ń tẹ́zà masarat allah musakin inú kọ̀pọ̀ yóò zẹ́nà ìka ẹ̀rọ òwúrẹ́ bẹ́ẹ̀ وأن تحفظ على طاعته دون أن يعيط ثم تبارك وتعالى وأن يجاهد نفسه دون أن يصير لمن على ذلك فيكون لينالوا أعظم الفوز أقوى أن يمضى أقوبا وأكبر الغنيمة أتي أنا دمو إني سنرى دورا إني أقو وهو قول ربنا أنا ويكون مريضا كاي إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تأذنوا وأبشروا بالجنات التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم أترك هذا إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم إلا من وهي ولا هم يحزنون أن نروا عنا يدي نروا عنا ولنا أولئك أصحاب الجنة أن رمى إلى الجنة خالدين فيها نروا عنا من ذلك نبغي جميعا بما كانوا يعملون وصنعوا من أتسي أنا إكنيس ويقوقنا كأنا يعمل أسأل الله الكريم رب الأرث العظيم ما جمع لنا كنا نبانين دوا دليه ألا ألا شدهمو بأسمائه الحسنى اللي أنا كلهم يعمل وصفاته العليا أتفجر أنا كأنا با أن يكتب لنا جميعا الثبات الترايا بايوية تتا والهداية إلى صراطه المستقيم أطيب رجوعي من ذنبنا يكون أكبرا وأن يهزنا من سبيل المكذوب عليهم دو هايروني وسيرون لنا كأوجاي وسبيل الدالين أتيرون كأبين نميرين وأن يسير لنا شاننا كله دو تنيا بلايا جباديا وأن يسير لنا ديننا دو تنيا الذي هو اسمة أمرنا أنا يكون هو سيري إليين

wari kaseti music bahinehi wari agereta ama wanyi disk di eh abda wari ana ka wari ni yana ka ijine bora o ma na ta oji ere ta dere kanyo ndị nda <laughs> ya ko ta da ka <laughs> o sinyi ma o ma i a arsinyi ma ka يقوم لي أبا أنا إكا أنا بدل بها بأنك وصل وصل الله وسلم أن وراء طريقة وبارك تمو أتمو من على عبده ونتوريا ورسوله أتي أنت النبيين محمد النبي محمد وعليه وصحبه أجمعين أتي أني دان سيبيا كبادة فإن شاء الله أصنع بين أثر قوائل في الاستقامة يعني أنا كي أو بإن لي استقامة omori osi yọrọ ẹrẹ rẹ tọ sáyẹwà náà ṣe nínú ìwọ̀nà ní omori osi so because of mẹ́ẹ̀ súnmọ́ nke àwọn ihe jùntú ní ìmọ̀dá àwọn kọ̀rọ̀ jùntú káàmù ní ìlú káyẹ̀wà rẹ̀ nà nàjẹ́ and uh, àbí àtúrà because of ọ̀yẹ̀ anákwà hàn ihe ye jintu ya de jintu ho randa ba be ana uh, me me re ya wede aruka brothers me me management nan um, mu na do challenge arrangement sa ye me sister sa ye na ya sa na ka rifkon de kawarira yani they are fragile vessels so me bi yilu mani ro ya alamam ameni sakana yangu saa yangu me akorayo ya siyani lilayo dawidi Ano, ano, ni mewa jiru